lọ bí kankan ó bá root jù bẹ́ẹ̀ lọ ó lọ sí anywhere tó bá dé insist pé ó máa jáde àjọ ń lọ ni wọ́n máa fẹ́mi nìkan lè sílé márèjì ni mo má rí mi ò ya wèrè náà. kí ló ṣe wọ ọmọbìnrin ṣọ́ọ̀kà pàǹtì ẹ lọ. ọlọ́run má jẹ́ kọ́ka pàǹtì tèmi lọ orí o ti ń sọ àwọn ọ̀rọ̀ òṣì. èmi àti ẹ máa ń jáde like husband and wife but when it comes to some outing cannot take you. Oh, you cannot take me. I've told you this repeatedly. Okay, and you're not going nowhere too. Because tó bá fi mú mi tí mi ò then you're not going out. This is not the first time we go out together. Hey, you're not going out ṣé kò mọbìnrin ń wá wàhálà o. ẹ ó wà òkè. ó wà wàhàlà o stay there. ó ní intention màá wá sọ fún ẹ pé mi gan rẹ́dí àti kú ọkùnrin mi tó ń bá ṣe tẹ́lẹ̀ mọ́tò tó náà di aeroplane tí wọ́n gùn ó máa ṣẹ̀wọ̀ nínú iṣẹ́ ọjọ́ lọ́dọ̀ mi ìrìgbà nínú ọwọ́ ti dìbò. àfi oúnjẹ. ẹ̀yà àdúgbò fún ọ̀pọ̀ tó ń tẹ́ wọ́n máa fèmí nìkan sílẹ̀ tí wọ́n máa rí ìyẹn ní pé káyé mi bàjẹ́ o tún rèézì ẹ̀ pààyàn pààyàn ṣogbọ́n èrè kúrò mbẹ èrè ogun mọ́tò tì ara tremins ilé òòló àdínkù workout òòló ló ṣe di hẹ́hẹ́hẹ́ ìwọ ṣe mí. bẹ́ẹ̀ni sọ ọ ẹjọ ìdí àbí àgbàyà oṣù wo bóyá ń bá mi yẹn tí ń jọrọ. màmá màmá sólókè dúró síbẹ̀ dúró síbẹ̀ síkìrì jẹ. bàtí mo dẹ̀ fẹ́ òkú ṣe bẹ́ẹ̀ mo fi ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ dá mi máa da. you see women you don't play fair bó ṣe bú sẹ́kún ẹgbẹ́ rẹ̀ ń sìn wá náà ti lágìmọ̀ ẹ̀ lórí. ilé ẹ̀ lọ sọ fún human rights activist fún olóògbé kẹ́kọ̀ọ́. dúró síbẹ̀. mo fún ẹ níyẹn. ó ṣe é dùkú àjùmọ̀tò. ìbọ̀lẹ̀. So, that's what it is. Uh, uh, what's happening here? ṣé kàn yín pé gbogbo celebrations without me It's fair, you're yọmí sílẹ̀ àbí. not at all I'm going to share now. so kí lè ṣe. Fred, I don't understand. What's so, happened? Ah. Má fi mi sínú kù. Kí ló get circular tí mo send ten minutes ago oh yes that's true mo mi ò ká. ṣeun ṣeun tó bá yánsá ni pé òun lówó effective you ní eh, company eh, eh, we just sealed a hundred and eighty million dollar deal exactly. a mobile deal. exactly. yeah, yeah. wow. That fall will office, face me. So here is the deal. Here is the deal. Here is the deal. Okay, all you guys uh, will close early today. Okay, so we close at this moment. You go home and we converge at the bar at 6 p.m. So all you guys can leave my office now, uh -huh. pack your stuff, uh -huh. come along, they cannot change. Simple. Wow. Ah, she better than me. Wow. Wow. I can't wait. Guys. All right. Don't worry. Good job, Anne. You did I'll well. I'll see you around. Thank you. I'll see you around. Six o'clock ló pẹ́ o. Máa mú ọtí ní ìrìn. Ọ̀ parí. Ṣàkókè tí mi ò ní lọ straight up gbégbá ni màá gbà lọ ó yẹ kó yẹ ẹ náà. o ò mú ọlọ́run àgbà ẹ̀ léwé ni. Hello? Hello? Hey, baby. What's up, baby? Báwo ni? Mo wà okay. How far? Okay, here's the deal mo fẹ́ kó stop anything tó bá ń ṣe ń sìn. Ari kí ló ṣẹlẹ̀? Má lọ sí. Sure mi yẹn, I want you to change into the most beautiful outfit ever. I'm picking you up and we're going to the bar. Tó máa ṣàlàyé fún ẹ tí bá ti gbé ẹ. Okay, okay, okay, I'll tell you what it is, right? I ṣe seal deal tí mo sọ fún ẹ, tí mo sọ pé mo ń dúró de. Yeah, àti sẹ́yìn. mo ti ń close ẹ wo àṣẹ mo àṣẹ mo à ń lọlé à ń lọlé à ń lọlé à ń lọlé. Mm-hmm, which is why we're celebrating tonight so tí báyìí ń délé báyìí mi ò ní gòkè o máa pè ẹ bọ́lẹ̀ kò bọ́ olúmọ́tò kan máa lọ ni. I'll see you soon I'll see you soon. All right, all right, all right, all right. All right, love. I'll see you soon. Woo! Thank you, Jesus. Ah. Ẹ wo ẹ wo èmi ń lọlé kọ́kọ́rọ́ mọ́tò mi dà àǹtí ó máa bá yín parí makeup yín no just sáré máa touch. àná yẹn pọ̀ gan nìyẹn tẹkàn ṣáà mú mi ṣá. <laughs> Don't give me that look. Maureen was there, isn't it? What are you driving at? Femi, ṣó níbi tí mo ti gbàṣẹ ni? Are you ashamed of me? Is there something you want me to do that I've not been doing right? Am I too fat or too thin? Can you stop this? Kí ló dé tó stop láti máa mú mi jáde? You just said it clubbing la pé ngbà kan rí nìyẹn now you are married you are married o lè máa tẹ̀lé mi lọ clubbing mọ́. jọ ṣé maureen wà married maureen àti harry ṣé wọn wà married. Eh? Why are you doing this to me? They are not married. They are living lovers. Okay, so you feel they are not going to get married. Nǹkan tẹ́mi tell ẹjọ́ máa ń ṣe tẹ́lẹ̀ and you suddenly stopped it and you want me to keep quiet about it. Sweetheart, èmi mọ̀ nǹkan tá a marrying club. Oh, you can testify to that. So a nuisance can just come and tap your bum bum kí ló yí fẹ́ kí n fẹ́ o àbí kọ́ ló yẹ kó ṣe báyìí sẹ́. kí ni mí nìyẹn. nǹkan tí mò ń sọ gangan nìyẹn náà ara mo ní ìgbà. see you are married i love you i wouldn't want to expose you to that illicit environment again. <laughs> the same environment we used to attend. for God's sake ìyàwó lé ni ẹ. oh ìyàwó ta ni mo rí nàbí. as if i care. ẹ eh, àwa kò máa sọ tiwa ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́ because báyìí ń sọ lẹ̀ ń farida lẹ̀ ń fariga ẹ̀ ẹ rí result yín lórí Instagram ibi tá a máa wà rí ish owó tí màá fi ra data ọlọ́run fi ní wọ́n mi mm. anyway oúnjẹ ti rẹ́dí o ṣe máa lọ sí dining kẹ́ lọ jẹun. ok bí wọ́n ti máa ṣe tán. a lè tún bá chat. ṣé mi ò lè solve business mọ́ ni. all right okay. inú ṣe mí o èmi lọ́mọ rere létí samuel ọmọ tó gbọ́n tó ní tẹríba. bèbè a ní ìlú oúnjẹ tó ń ṣe yìí ṣé bá máa jẹun tá a bá dé bá. bèbè jẹ́ sáré dáná yìí. níbo làwọn boys ti pè mí náà àwọn àlàndà wọn dúró. wọ́n rí mi lè take five minutes. Somebody's looking hot. So people don't complain like what's the same time. Mm, same no. Sharon, you know I can't resist you, Sharon. Hmm? hmm. Ah, no, hmm. Go, go. Okay, down, down, down. Come on. Look at you guys. Just look at you. <laughs> Hey, Google qualities in Mukasile, air qualify at all. Ooh yes. <laughs> ṣé àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ gan wá ní gbogbo ọpọlọ náà ló máa ń pera lójú. jọba ṣe ní boyfriend ṣá. mi ò mi ò sọ. kan hide ẹ̀ fún wa ni listen eight o'clock àjọmọ̀ resume we have lunch together we close together we marry together. ìgbà wo ló wá tẹ̀ wá ní pé o fún boyfriend suppose boyfriend ẹ̀. Eh? sórí ìgbà míì náà wọ́n máa ń pretend but tí wọ́n bá ti wá ní boyfriend ọ̀hún ẹ boyfriend wíru wọn kò kí n ṣe rí wọ́n máa ń gbé pamọ́ ni àti pé ẹ̀rú máa tiẹ̀ tún máa bà ẹ̀rú wa máa bá àti gbé wá sáàrin wa because a máa fẹ́ school náà àbí. èmi mm. kí ni mo fẹ́ máa bẹ̀rù lára ẹ̀yin méjèèjì mo ṣe máa bẹ̀rù yín. o ṣọ kí ló wà lára yín. ó ti rí wa fún. ẹ ṣe mi ẹ̀ lè rárá mo ti bẹ̀rù. I reporter. What's up? Oh. How far? Nigga. Hi. Hey, baby. What's up? Listen, How are you? Clear, what is it on? Yeah. Ah, uh, clap. You want uh, it? It's You good? Come here kí ló listen this often type ti máa sọ fún mi pé kò yé mo club. yeah she's disturbing me. dúró lọ farabalẹ̀ so into pé orí ìyàwó mi mo ṣe behave there. yes she's my wife's closest friend for God's sake but gbogbo paro me bí báyìí ló máa ń sẹ́ǹsì ìyàwó if you don't stop you're gonna put my marriage in trouble. next question She o fẹ́ bá mi ra ọtí fún mi àbí o lè fẹ́ forget about ọtí mo ń sọ nǹkan fún gbogbo ta máa ń ṣe ń bíbá ìyàwó mi máa ń mọ̀ ní. kí ló ń kọ́ mi pẹ̀lú ẹ̀ kí ni ìṣòro ìṣòro bọ́lá ṣẹ̀ sí. Harry Harry fan méjì you guys are grown ups now. no no bọ́pà díẹ̀ sọ you don't disrespect my girl. this is not disrespect you don't you don't do that. this is not disrespect. fi ẹ̀ bó ṣe máa ń ṣe nìyẹn. jao jao let's go. expensive. I'll see you at the office, okay? No, I'm a shower in front of the motor. bọ́ Fẹ́mi you guys are grown ups náà wọ́n ẹ̀ ní láti máa ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe lójú àwọn obìnrin náà jẹ́ kó máa lọ bọ̀wọ̀ tuntun ẹ̀ lè bára yín sọ̀rọ̀. Um, come let me tell you something come closer. Jerry, what happened? Kò sọ̀rọ̀ kò fẹ́ ká máa wọlé. I just don't want to party tonight. Fẹ́mi ẹjọ́ kì í jẹ́ tẹni ká má mọ̀ dá o you were wrong. lọ́mọ wo madam. kò yẹ kó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà ìbá tó tó bá fẹ́ bọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ sójú àlejò ni. wait wait wait ṣé ìgbékalẹ̀ ọ̀rọ̀ mi ni abẹ́ my man of approach. your approach was wrong. ó tọ́ gbogbo nǹkan tó bá sọ ló right bọ́ bó ṣe gbé kalẹ̀ rárá ó wà so so unacceptable. mo bẹ́ẹ̀ fẹ́ pè mí lẹ́nu tó bá mọ iye ìgbà tí mo ti bá sọ̀rọ̀ yìí That place is an extension of our office. It's really official. Me won't hear anything against them, but don't just bring that woman to the club. I get you. But kò yẹ kó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ And I think he deserves an apology. Mm. So you have to apologize to him. I'm not sure I'm going to do that now. You have to. You have to apologize to him. Okay. Oṣé. Promise. Jẹ́ kí mi lọ rí. Mi promise. Make sure we wọ́n náà rí before lunch. It's definitely married we have so many things in common. We mm -hmm. eat mm-hmm. together, we drink together. But that apology. Make sure you see him. That's fine now. Agídí Ondo iná ni wàhálà. Táre, ṣé wọn pé Fẹ́mi náà ní point? on kí point? Point, Kevin. kí ni business ẹ̀ pé mo ya gbé ìyàwó mi wá sínú club? Ṣé pé ìtọ́jú mi fẹ́ sọ kó sọ bills ni àbí kó kó fi àwọn mi lówó? So what is the problem? no no no no èmi kọ́ lèmi àti ọmọ mi ti ń jáde ṣọ mi àjọ mi ti ń fẹ́ ni mo ti ń gbé jáde ẹnu ẹ̀ tó bá dẹ̀ wùn mí tó bá dín fì ni gbé lọ can nobody tell me nothing. Harry, you have to take things easy ọ̀rẹ́ ni gbogbo wa ó ní láti máa bínú now and besides òótọ́ ni Fẹ́mi ń bẹ̀ sọ tó bá ti ń gbéyàwó ẹ̀ jáde ń sin tó yẹ pé ó ti mọ lára ah, tó bá tó time kan tí ẹ eh, kì í jọ jáde mọ́ how do you explain that or how do you undo that. na ọ̀rọ̀ ló something. na imagine pé as obìnrin tí wọ́n jẹ́ right ọkọ ẹ̀ ń gbé e every time ó wá délé níjọ́ kó wá sọ fún ẹ pé òun ò lè gbé ẹ e jáde mọ́ feel what do you expect her to think. But it is better for you to undo it now than later. Yeah, but won't you think he's having an affair? Tẹ́ bá marry tán ló máa worse jù. Tó wá gbé e jáde mọ́. Come on, I'm a woman too. Mo dẹ̀ mọ gbogbo kini least ọ̀rọ̀ ni wọ́n sọ ń sìn tó ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ tó rẹ̀ pé ìyá máa sọ̀rọ̀ akọ̀ máa gbé ni akọ̀ máa sọ̀rọ̀ anyhow jàgbàjàgbà imagine what he did orí àwọn mi ò kí mo kí òkò ọ̀sẹ̀ pé kí n excuse ẹ who does that. bó ṣe handle ni he was trying to tell you what is right but o handle in a very terrible way. well he needs to mind his own business. of course he's sorry and i'm here to apologize on his behalf so má bínú just forgive him àwọn fáwọsì mi ló wọkọ wọkọ. ma send ẹ sẹ soon are you over it. Fine. good up to my office. See you later. ṣó dẹ̀ rò pé ó make sense kò máa phone. fóònù ẹ̀ lójú kíkọ́ mi máa wọlé kò dẹ̀ má pìkẹ́. Arínlámi ò rí kọ́ọ̀lì now ibi tí àwọn ariwo pọ̀ ń bẹ. come off it nu ẹnu ẹ kó ní irú ẹnu ẹ dànù tó bá fẹ́ parọ́ you learn first before coming to me ìwọ ìwọ tó ń upload snap Or you wanna tell me pé telepathically ni snap upload ara ẹ ni you were with your phone mo ń rí snap ẹ and my calls were coming in and you, you couldn't pick my calls mi ò lè imagine tí Fẹ́mi bá ti act up ṣé kò sí wọ. I thought you were my friend I am highly disappointed in you. Damiola, me understand it. Nǹkan tó ń bá mi so. yìí, it should be between you and your husband. Okay, ọkọ ẹ̀ ó lóun fẹ́ kó angles, hang out pẹ̀lú wa. Ó pè mí kí wá gbé pòkè Amiola, ibi báyìí la wà, máa bọ̀ wá bá wa ń bẹ̀. Ṣé tó pé bá lé ẹ síta, ṣé lèmi ló fẹ́ See, eh, marriage ni wà tọkọ marriage lẹ wà. If you want something, tell him. Ṣé èmi ni màá sọ pé tó fẹ́ ṣe pẹ̀lú ọkọ ẹ ni? Ariola mo rí kọ̀ọ̀lẹ́ mi ò gbé ni because nǹkan tó wà láàrin méjì mi ò fẹ́ wà involved mi ò dẹ̀ fẹ́ risk relationship èmi àsárin so kí ni mo ṣe tí ò dáa. Ah. Maureen lẹ́nu ẹ̀ ìwọ ò fẹ́ risk relationship ẹ pẹ̀lú Harry. The same relationship I made right. should really be two hours ago. Eh? You be my bee. It's very shape. You look beautiful. Thank you. I mean, I'm slow. Just that way you can finish. Mm. Okay. Do my machines. You hmm. be quick and meet me in the car, okay? Alright. Alright. Let's go. kí ló ṣe ibo ló nà. nǹkan báwọn bọ́ ìjáde náà. without me. ọ̀run kò jáde nínú àwọn. Larry o jáde o jáde pẹ̀lú àwọn boys o dẹ̀ gbé mi dání try something else. ẹ ṣùgbọ́n every time I'm ń gbé e lónà. arìnrìn arìnrìn ó parọ́ ọ̀rọ̀ tó sọ yẹn irọ́ ló ń pa. irọ́ kí ni. ok kí lè tó jáde tó gbèmí dání ibi tèmi àti ẹjọ́ máa ń lọ tẹ́lẹ̀ ó wá fi nílẹ̀ sínú no ó No, lọ kí ló ṣẹlẹ̀ nǹkan tó ń sọ yẹn òun kàn mí. ìjọ kí mi ò gbé e lọ́sìn mo ti ń ṣì tẹ̀ lórí nìyẹn. lẹ́nu ìwé náà gbọ́n kó tó sọ náà ẹ lẹ́sẹ̀. sọ fẹ́ gbọ́dọ̀ pẹ̀lú obìnrin ni. ok kí ló tó gbé mi dání kí ló ṣẹlẹ̀ tó gbé mi kí ló tó fi nílẹ̀ sílẹ̀ tó because. Maureen. listen to me baby listen Me, me. If you fi wùwà burúkú bùrù náà wá I àgò kí n that song. you're going to be my wife. Mm. No, imagine okay Then for example kan kí kẹ́nìkan pè ń sìn family member kan kan sọ pé ibo ni ibo ni ìwúlò wà pẹ̀lú pé club pé wà ní club pẹ̀lú ọkọ ẹ̀ ìyàwó mi ló ń lọ club pẹ̀lú ọkọ ẹ̀ ìyàwó mi ló gan-an rí inú club láì ṣe ọmọ olóṣù wúnà ìgbà míì kan tábàjọ wà ń bè kan ọkùnrin kan máa ranjú mọ́ ẹ òfin mi mi kí n rò tẹ́lẹ̀ bọ̀ lẹ́kìn mi kàn máa wò pé ah, ọkùnrin kò lè máa ranjú mọ́yàwó mi ẹni àrùn náà àti ẹ̀mú difference èyí e, e, jẹ́ àwọn àbí àbá ọmọ owó bẹ́ẹ̀ inú club. I'm doing it just for, out of respect for you. so torí ẹ̀ ló ṣe lọ tó gbé mi yeah. báwo ni a rìn mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ máa wò rẹ̀. I was still cheat ṣé o gbọ́ gbogbo nǹkan tí mo sọ ọ́ sìn ṣá ṣé o àyàyé tí mo mí. má wọrí má wọrí mo ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ má wọrí. nítorí ìwé àǹtí kí ló ṣe yín kí ló ń ṣẹlẹ̀ gan ẹ dáhùn táìmù ti lọ òun kún jù iṣẹ́ ìṣègùn tó fẹ́ ṣe. ẹjọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣe yín. àti egbòrin yẹn ní sùúrù egbòrin wọn. ń gbára dúró yín ni kẹ́ ẹ mọ nǹkan tó ṣe yín iṣẹ́ ìṣègùn tó fẹ́ ṣe táìmù ti lọ. Ah ẹ ṣùn pé wà ókè. wọ́n tún wà ókè nù àti inú ẹ̀wọ̀n báyìí. àǹtí àǹtí ṣẹ́yìn lẹ́nu bíbá ìṣá ẹ fún un bí ẹ kó wá ṣe àbúrò sí around ni. mi ò ga wọn ti máa ń ṣe mí rò bẹ́ẹ̀ tẹ́ǹtì lọ ti ń kó omi ó ti fi kó disturb mi látàárọ̀. àti ẹ mi understand yín time ti lọ nẹkan waste time mi ó lè júwe bíbá ìfún mi ni o. ẹ ṣe nǹkan tó fẹ́ ṣe é dáhùn. ó bí ẹ wá ṣe àǹtí ẹ jẹ́ káǹtí ìwà ṣe. ọ̀gá wa ni ìwé máa ṣe fún mi. ẹ má bínú mi ẹ má bínú mi. gbà á ṣáà dìde ń bì. tó ń gbọ́n yìí. ìgbà àǹtí ẹ má bínú ilé ẹ̀kẹ́ lọ ṣe mí kọ̀ọ̀kan ń bọ̀ ni ẹ má ah. bínú. àǹtí nǹkan tẹ́ ṣe fún mi yóò dáa o èdè wa waste time mi látàárọ̀ ah. ṣé rò pé mo lè sọ pé kí ẹ wá sí ibà ìṣá kò sí problem ẹbí yín kọ́ ẹni tó mú wá bí ni. àbínú ah, kẹ́ ẹ̀ mo bínú tì ẹ má wọrí ọjọ́ mi ni. bọ́ta náà ẹ bọ́ta náà ẹ okay so what can I do for you. tí buying bá yín sọ̀rọ̀ lórí mail tán exchange mail recently. Uh-huh. mo Um, what buying lórí superstores yín tó wà ní Lekki pinpoint. okay so what about it. Yeah, mo wá bá yín lórí àwọn nylons ten lónìí sọ nígbà tí ṣe findings wa um, you know what? láti lè bá yín she on behalf of daylight packaging concept i realize we ẹ máa one million pieces every month but i realize we nylon ten lo How lè improve the lórí láti lè bring out the best of your company. Um, Kota the advantage of our company is to give you an LPO. Okay, uh, I'm listening. yeah, yeah, the local purchase order, sir. The local purchase order means that Taba supplying, for example, Taba supplying one million pieces, Amazon one month after, which will give you the avenue to spend money wherever you want. So you go what first one in the fish, other business like supply and all that, so that you know if you profit. And before then, sir, a máa tún make sure pé nylon tẹ máa lò ó ti wà readily available so when you pay for the current one èyí tẹ máa lò the subsequent ones ó ti wà lẹ̀ ẹ̀ so gbogbo nǹkan tí mo sọ fún yẹn ó wà nínú proposal sir I would like you to go through it sir. Oh, um, uh, okay, uh, uh, Mr. Show, right? Mr. Yeah, yeah. Shuna. Okay. Yeah. So, our company wo lẹ ti deal pẹ̀lú àwọn will let ti supply pẹ̀lú àwọn landlords ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀. àti bá Shoprite ṣiṣẹ́ Sir a bá gesture ṣiṣẹ́ a bá àdìdè ṣiṣẹ́ for God's sake àwọn náà là ń bá náà mọ̀ ṣiṣẹ́ sir and àwọn companies mẹ́rin tí mo dárúkọ rí they can vouch for us sir. All right, I will look into your proposal and I will get back to you. But um, I'm impressed with, with the way you market your products. Thank you so much. Um, I'll get back to you. All right, sir. All right? I will be expecting you. All right, thank you very much. Right. I'll see you around. Okay, sir. Take thank care. Thank you so much. Babe, I'm on child alone here. I'm going to the sports bar with the boys. Huh? Okay. Jeff eh? Don't wait up for me, alright? I'll be late. I love you. <sighs> We did hope to be with you every day of my life. <sighs> Tori, Àbọ̀lọ́rẹ́. Àbọ̀lọ́rẹ́. Sọ. Ṣé o ti dá lójú ẹ̀? Mm, àwọn àwọn àgbẹ̀ wọn kọ ebè sójú títì àwọn ìjọba. Ṣo gbádùn ṣá? Would you wake your ass up? Sir, I'm not here, sir. Ìyàwó mi dà? Wọ́n bẹ́ẹ̀ ṣe wọlé wọ́n já bẹ́ẹ̀ ṣe wọ́n wọlé bàtẹ́ bẹ́ẹ̀ ṣe jáde àwọn náà wá jáde. bí ṣe jáde ló ṣe jáde. ṣé sọ pé tó ń lọ fún ẹ. rárá sọ. lọ́sàn-án. jelly can't see your love. I don't understand all this, all this drama that you are doing. If you have anything to say to me, better say it now. Ó ti rẹ̀ mí. I'm tired. And then iṣẹ́ láàárọ̀ la. So I need to rest. Má dé sí gather talk I'm A máa Marie, we'll Maureen! Ọládàún sí Bernard. Tí o to be a second wàláì lie agájọ ẹ lọ. Sit. And you listen to me real good. Odishite bai. Now, or tí mo fẹ́ sọ next mi ò dábàá ẹ̀ and I'm sure you know the difference, right? Good. Henceforth, Maureen, no more clubbing. Oh, lọ see, any bá a As a matter of fact, listen to me. O ò see any social gathering mọ́. Ọ̀níyẹ, o kì í ṣe oníṣó. So o ní any business tó ń ṣe ní club. You only go there to relax. Now, ṣe four walls yìí. It's more than enough for you to relax. You go home, so. So now, you will stay home in this house. You will not move an inch until you ask me and I tell you it's okay for you to do so. Ṣé àmì yẹ? You will go to work and you will return like every responsible woman does. Now, I'm going to make it clear to you, just in case you're confused, all right? You're about to be married, to be my wife, not some random girl on island, okay? you're willing, you must say. and if you're going to be my wife, you'll live by my rules. Am I clear? Any questions? Baby, mo rí. Èmi mo Maria, you're not asking me a question. You're only questioning my sanity. And I'm not going to condole it. Now you're going to be my wife. Act like it. Kò yé mi kó má yé mi rárá ọ̀rọ̀ yìí fẹ́ kọjá mi. ṣé na crime to love o taught me how to love o and now I'm in love with you mama banu mi jẹ́. madam. ìbí rí tó ṣe ni pé ìwọ yóò. madam ṣé wọn lọ mú un lórí ṣẹ́gun tó jáde léwu. lọ́jọ́ madam madam ah madam ìwòjú yín ah ooo. Oh wọn fi yín ìdè fẹ́ràn sí kóbìnrin máa ké báyìí tíyàwó ilé bá ń ké báyìí ó máa ń baṣẹ ọkọ jẹ ni madam. no call me. i don't care àrí ti pa mí àrí ti pa mí àrí ni èmi àti òun àlejò máa jáde mu àrí ti ń cheat àrí ah, cheating on ah, me. Ah, madam madam tó bá ṣe yẹn ni ọ̀gá tèmi mọ̀ èmi mọ̀ pé ọ̀gá fẹ́ràn yín o ọ̀gá fẹ́ràn yín bí ẹyin lójú lẹ ṣe jẹ́ sí ọ̀gá bí bí igi lẹ́yìn ọgbà bí ohun tó ṣe iyebíye ẹyin ní ẹyin ní bí olórí láàfin ọ̀gá mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé mo pé àwọn ibi kọ̀ọ̀kan wà tó yẹ pé olórí ò lè lọ bẹ́ẹ̀ ni olórí ò lè lọ lé ijó o àwọn tẹ máa bá pàdé ń bẹ ìwọ̀n ṣàwọn ṣàwáwò yìí mo fẹ́ bi yín ní ìbéèrè bí mo ṣe kọ́kọ́ sọ madam. ṣé ẹ̀yin ti rí góòlù lọ́rùn ẹlẹ́dẹ̀ rẹ̀? good níbo ni góòlù tọ̀dọ̀ yín wà? kí ló ṣẹlẹ̀ tó ń béèrè bí ti góòlù máa ṣó fẹ́ wọlé lọ mi ní góòlù ni. níbo ni góòlù yín wà? tó wà nínú yàrá mi. Hmm. nǹkan tó bá ṣe iyebíye síyàn tó jẹ́ èèyàn lógún èèyàn ń gbé síta ẹni tó bá fi síta lọ́mọ ewúrẹ́ ń gbé nǹkan tó bá ti jẹyàn lógún tó ṣe iyebíye bíi wúrà inú ilé lèèyàn máa fi pamọ́ sí ibi tó ti jẹ́ pé ojú èèyàn máa tó bẹ́ẹ̀ ṣe rí lọ́wọ́ ọ̀gá nìyẹn madam. mo lọ rẹ ọ̀rọ̀ tó wà nílẹ̀ o lè understand nǹkan tó ń sọ yẹn òun ló ń ṣẹlẹ̀ mo mọ̀ ṣebí èmi ṣebí èmi nìyàwó àárín ṣebí èmi nìyàwó ẹ̀ ṣebí èmi ni mo fẹ́ ọkọ mi. àárín cheat ó ti ń cheat ó wá sọ fún mi kí n má tẹ̀lé òun lọ sílé ijó mọ́ tó dẹ̀ mọ̀ pé nǹkan tí mo like nǹkan tó máa ń jẹ́ kí inú mi dùn nìyẹn ó wá ní kí n má ṣe. ẹ wò ó ó fẹ́ máa gbóbìnrin mi lọ síbẹ̀ ni o fẹ́ máa tẹ̀lé obìnrin mi lọ síbẹ̀ ni. madam madam ẹ wò kọ́ máa fi ìdùnnú wa síbi tó ti ṣòro fún wa o kọ́lọ́ náà fi dùnú wa síbi tó máa ṣòro fún wa tó bá ṣe ti ká dánú ara ẹni dùn ni ilé ni ilé yìí ẹ̀yin ló lóyìn láàfin yìí gbogbo nǹkan tẹ́ máa fi play orin tẹ́ máa fi jó tọkàn yìí máa balẹ̀ tẹ́ máa feel comfortable gbogbo ẹ̀ ló wà ń bì ẹ dẹ́ jọ ẹ kọrin ẹ wò eléyìí tẹ̀ ti sùn ó ti tó gbójú yín ló ti wú ẹ jẹ́ kémi lọ́ba yín ṣe oúnjẹ kẹ́ ẹ ṣanra kí n gbóúnjẹ wá kẹ́ kí ló dé. mi jẹun. ẹ jẹun ẹ wá ní jẹun mo ń bọ̀. mi jẹun. pẹ̀lú gbogbo ojú tó à. Ah. Was a pounding heart when the person you love so soldierly can not see your love for them beneath the painful things you say when they reject you. Oh, remember the love is. you Baby, what's up with the prince and his wife? Harry? Yeah. Nothing. Oh, sure. Bẹ́ẹ̀ni, màámi. Because tó bá she post ìyàwó way in gbé on Instagram, ó wà no. Those, you know, depressing kind of posts, like, okay, I'm in pain, positivity is the key, I'm getting to die. Ẹ mọ àwọn post tó máa ń wà depressing yẹn, ó kàn post oríṣiríṣi nìyẹn. Arinola the psychologist So torí pé yàn post nǹkan sí Instagram sí o ti figure out pé nǹkan wrong pẹ̀lú ẹ̀ Jésù lolúwa. bèbè kì máa ń ṣe post ẹyọ kan several posts ni and mo dey notice pé for over a month n sì kò kí n post ọkọ ẹ so mo tẹ́lẹ̀ now ah, my destiny kind of woo and all that kò ṣe gbogbo kinní yẹn mo kàn stop ẹ ni. destiny má lè wà delayed mà ni kò lè wà denied Your destiny destiny dẹ̀ we're on hold at the moment. Ah, ah, kí ló máa ń ṣe ẹnu gbogbo nǹkan ni wọ́n máa fi ń honestly ọ̀rọ̀ yóò kì í ṣọ̀rọ̀ eré o ṣé mo pé bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn tí gbogbo ẹ̀ máa lọ bọ́ sí suicide èmi wà something is wrong with the couple. there is nothing wrong after all ọmọ tá à ń sọ̀rọ̀ nípa oṣù kan ọmọdé náà adult ni òun ló ní fóònù ẹ̀ òun ló instagram ẹ̀ tó bá wù post up. ẹ̀ tó bá wù post up. ẹ̀ kí ni ẹ̀ ṣe rá mi gbá. Hmm. gbogbo nǹkan ni wọ́n máa fi ń ṣeré ṣá ah, tó yẹ kó pè mí kó sọ fún mi pé àwọn ṣètò notice o at least ọ̀rẹ́ ẹ̀ làwọn people yìí náà náà tí mo dẹ̀ fi lè bẹ́ẹ̀ notice ó yẹ kó kí mi pé oh my wife you ṣe o thanks for your concern and thanks for being a good friend bẹ̀rẹ̀ sí ń ṣe eré ní hàn. kì í ṣe kan tó ń pè ní being a good friend nìyẹn pure amẹ̀bọ ni tó bá wù ó picture ọkọ ẹ bó wù post ẹ ìyá agbórí Instagram mọ̀ rẹ̀ nú èèyàn. owó ló mọ anyway I will still check on her in as much tí o bá ti collide pẹ̀lú responsibility ẹnu lé off you go. ọkàn mi ò ṣáà kí n tán mi jẹ nǹkan kan ń ṣàwọn méjèèjì ó tún máa máa kọ positivity is the key I get over this pain this pain is killing gbogbo kinní yẹn mi mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ọkàn mi ò dẹ̀ kí n tán mi jẹ bí mo ṣe wáyé. Hmm. ìyá ọlọ́kàn ṣé mọ̀kàn tí òun tẹ̀ ń jẹ́ náà ló fi sọ pé mo ní ṣàṣe kan tó ń pè ní ìtòmíngbà kan for complete six months inú lè dò fi cause rest because of that at the end of the day kí swap ọkàn yín báyìí. Mm, mm, mm, má gbé yẹn wá o ìyẹn mi ò mi ò ní enough time láti ṣe investigation mi dáadáa ni tó yẹ pé mo ṣe investigation mi kúnná ni mo máa ká ẹ ó ṣùọ fún mi. Hmm, kánà kò ìyá ọlọ́kàn. aláìlọ́kàn hmm. mi lè sọ̀rọ̀ fún yàn anyway mo fẹ́ lo wifi jẹ́ fún mi ní kíni password. eight four years one two three four good to see you. good to see you too <laughs> kí ló ṣẹlẹ̀ ṣó wa okay. mo wà okay ah, mo wá ríyàn ládùúgbò yìí ni mo wá wò pé àjẹ́ ń yà kí n wò náà. Ah, ah, because tèmi náà wò pé ìwọ ilé mi láàárọ̀ yìí. <laughs> bẹ́ẹ̀ni. ọlọ́run dèlú ló máa bá mi lé o. oh really. mo ti múra mo ti lọ sí studio nìyẹn. a jẹ́ pé lucky ni ìdún ni mi. <laughs> ó ga. kí ló máa jẹ kí ló máa mu. n wà okay ń tèmi i'm very okay. you don't want anything. ẹ eh, maybe tabati dé àárín conversation wa dáadáa. <laughs> mo lè jẹun maybe later ṣùdẹ ṣọ́ọ̀pù wa okay you know what are you okay. am I okay. like mi offer the usual fake programs. I am okay like are you really okay for real. am I okay. Eh. You ló tó mọ bèrè okay. Sure. maureen ìgbà míì wà tó jẹ́ pé èèyàn máa ti ṣe mistake èèyàn tó mọ̀ especially tá a bá wà eh, mi fẹ́ lo the word depressed especially ti mindset wa ò bá wà òkè ọwọ́ wa máa ń sáré gbọ̀n báyìí ni a máa ti sáré post nǹkan sórí Instagram or Twitter at the end of the day a máa wá regret ẹ̀ ó dẹ̀ máa ń dùn mí especially tó bá láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ èèyàn téèyàn lè sọ̀rọ̀ yẹn fún why would you go all the way láti jẹ́ káwọn èèyàn lórí social media máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ you know you can actually talk to me you have me àwọn post tẹ̀lé ìjọ mẹ́ta yóò wá depressing ìgbà míì fúnra ẹ̀ náà ló tún máa motivate rẹ̀ tó bá ti ń jọmọ́ bíi pé o ti ń kọ̀rọ̀ bíi suicide later wà tún já padà ó di kó máa koríṣiríṣi àwọn ọ̀rọ̀ bíi positivity is the key it will not end like this i will overcome kí ló ṣẹlẹ̀ and ìwà àti ọkọ ẹ̀ mi rí kó gbé picture wọn sórí instagram bó ṣe máa ń ṣe your match made in heaven boo your destiny boo gbogbo your twini, your kinní kan gbogbo ẹ ti dínkù kí ló ń ṣẹlẹ̀ you can talk to me you have a shoulder to lean and trust me i'm not going to use it to hunt you look me in the eyes and tell me what you're going through. Arela. Eh? So you actually left your house? Kò wá béèrè lọ́wọ́ mi nípa nǹkan tí mo post on Instagram i'm just being i'm just being the friend that i am kò sí nǹkan tó bad ń bẹ ṣùgbọ́n o post ọkọ ẹ gbogbo my boo my twinning gbogbo kinní yẹn mi rí ó dẹ̀ bother me. torí nǹkan tí mo post to instagram ló ṣe wá lé mi láàárọ̀ ló ṣe wá ń sọ gbogbo nǹkan tó ń sọ yìí. you're still hiding but it's okay but ó tó nítorí. if i post anything on instagram it doesn't mean i'm going through it. Yeah o jẹ́wọ́ fún mi ni. Ariola mm, iṣẹ́ ò ka ẹ lára. For real? ò níṣẹ́. Ah, it's okay. <laughs> Nígbà tá lára bá lára ọ̀rọ̀ òun kì í tèmi. <laughs> Ìgbà tó ló ti wà òkè ni ó ti wà òkè náà nìyẹn but ìgbà míì physically èèyàn máa wà òkè tí mind èèyàn máa wà ill. But since you said you are okay then I will just take it like mm, that. Mm, I'm okay. <laughs> Ó dà bẹ́ẹ̀. Èmi gan mọ̀ pé problem ò lè wà. Ah! kò lè sí trouble ní paradise <laughs> eh, relationship tó tó build tó tó yẹn tó invest body invest energy invest finance everything lé lórí ah, èmi náà mo pòpò lè bàjẹ́ bẹ́ẹ̀ yẹn mo kàn wọ́n pé ah, jẹ́ ń dimension tí <laughs> ọ̀rọ̀ yìí lọ ẹ mọ́kọ ẹ wá ń kọ́. <laughs> ọkọ mi is around. ẹ ọ travel. Mm. You know, nice. Ah, but Maurice rí snap wọn lórí fóònù ọkọ mi three days ago. eh gbogbo wọn ló kún káṣàkáṣà ó ti gbàgbé wọn ló ní ten year challenge kìíní kan àwa ìlú ten years ago pọpọ jọ ó jọ recent picture kò tó bá ti sọ pé wọn travel wọn travel dè Ọlọ́run aṣọ wọn dé láyọ̀ láyọ̀ ló máa bá wa lágbára Ọlọ́run ó ga maureen ah inú ẹ di ṣá pọkù sí wàhálà àti ìṣó ti ní problem ó wà òkè ah mo kàn ní wáwé mo lè jẹun sí ṣá <laughs> mo lè jẹun sí. ó <laughs> dẹ̀ ṣọ́ọ̀kù wa ókè. Okay tí ẹ má wọrí nà bọ́ ọmọ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí fóun jẹ́ tètè má lọ́n tèmi. With hope to be with you drugs báwo under my nose meet me there more. Harry jẹ́ ká fi yẹn sílẹ̀ for now because tí n bá sọ pé èmi gan mọ bó ṣe dé system mo ń purọ́ fún ẹ ehm, but thank God I ti flush her out she will be fine she will be fine there is no problem ó my, wà okay I don't understand there is something wrong somewhere because I, I don't know drugs drug in her system, eh, I find it very, very difficult to believe. Um, look here. Surely, nǹkan tí Maureen nídìí ń sìn ní kíá. Ó nídìí You have to show her your love. Only she cares for. kẹ pamper. Eh? That is what she needs now. I don't want you to be violent with her. Please. Please. Mo try to imagine even how long. But ṣe imagine, máa jiyàn lè náà ṣe Everything will be okay. She is fine. Ó ń sùn lọ́wọ́ ń sìn. Tó bá ti jí, à drugs ẹ̀. And uh, I'm sure between today and tomorrow uh, she will be fine so just take it easy. Yeah? All right. No, people were violent with that, but Joshua. I need to know my wife. I, I need to know who my wife and tí mo fẹ́ I need to know who she is. Anyway, what's Mo ti worry sir. Uh, All right. Uh, tó bá ti jí, mo believe pé I explain nǹkan tó ń ṣẹlẹ̀ gangan fún ẹ. Maureen, I've known you for several years now. You have always been a happy girl. Òǹkàrí bọ̀nú. You are a cheerful person. Kí ló wá dé? gogon. I want you to tell me. Um, look here, Ṣorí, Kosi, sí nǹkan tó wọ̀ tí láìfẹ́ yìí. Kò sí. Mi ò rí nǹkan life in? débi pé o máa take drug to take your life kí ni ò bá ṣẹlẹ̀ Maureen kí ni ò bá ṣẹlẹ̀ i'm your blood tó o bá lè sọ fara ta you can tell me tó bá dẹ̀ mọ́ pé o fẹ́ sọ fún mi then tell Larry at least confidence ẹ nìyẹn o lè sọ fún Larry náà please kò sí nǹkan tó wọ́ọ̀tì life well? for what. ẹ má bínú tán. ọ̀rọ̀ ẹ má bínú kọ́ I want you to be fine huh? just stay alive stay alive ó ṣe kéré now how old are you eh? how old are you tó ti tó ti ronú lọ sí nǹkan tó ṣe drug. ṣe sọ mo ti kọ́ ogun it's okay it's okay it's okay so it's the you feel better sin báwo la rẹ anyway thank God for our life. Hmm? Can we start from somewhere? kí ló dé tó Why do you want to kill yourself? Can I get a cigarette? Okay. hello. Um, please get me a pack of cigarettes, please. Thank you. Why do you want to kill yourself? I didn't just want to kill myself. But they went looking for the devil in me. <sighs> and they found it. assessment of the situation. nísinsìnyí ààrẹ ọmọ yẹn ti lọ. ọ̀rọ̀ yóò yé mi sáájú. love doesn't help. when I look into her eyes it's not the same Maureen I used to know. Maureen Malaike she's always happy with herself but I mean the girl is lost. yes she's lost. yes mo ti ń fẹ́ náà rẹ̀ she's a lively person she's always happy when i say someone is outgoing uh, outgoing person and àwọn èèyàn sì ò láìkẹ́ but àwọn òbí ẹ̀ parents they are conservative people and eh, pastor ni wọn òjijì ọlọ́run ni wọn so wọn láìkí ẹsẹ̀ tí ọmọ wọn gbé tó di ẹsẹ̀ tó yẹ pé tí service máa ń lọ lọ́wọ́ á kó wọn ọmọ ìjọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ́ á kó wọn abẹ́sẹ̀ ní ijó á máa disturb where the service is going on so inú àwọn òbí ò dùn wọ́n wò ó pé àwọn tó ọ̀hún bá ṣe fún ọmọ ọlọ́mọ tọ́jú ẹ̀ ń gbọ́ sọ́wọ́n lẹ́nu báyìí tó jẹ́ ọmọ títí wọn ló máa máa orú wà báyìí wọ́n wò ó pé bóyá sátani ó fẹ́ lu igi sọ̀rọ̀ ó fẹ́ fi ọmọ àwọn lẹ́kùn báwo ìgbẹ́jì náà lè ṣe so wọ́n mú lọ sí ọ̀dọ̀ àlàbà wọn wá wò ó pé ó yẹ mí ìṣù wà tó so wípé ọmọ méjì láti deliver so nǹkan tó wá ṣe fún wọn wá lọ tí wọn mú dáko kékeré kan yes wọn ti wọn ní dáko kékeré kan tó yẹ pé ibẹ̀ wọn ti ń fowó oúnjẹ. that's isolation. they don't take it that way àwọn òwe bí wọ́n ṣe wé so and. Uh, Who the girl started to withdraw from life. Your mental age is not okay again. Wọ́n ṣàwọ̀ pé tọ́lẹ̀ service wa ti wà fún àwọn jáde. Wọ́n á bẹ̀rẹ̀ sí ní fún lẹ́tọ́ àwọn àtọ́ṣọ́. They want the bad spirit to come out of her. And uh, why they are doing that? Luckily for the young lady we get admission, she missed it. So she was so excited. He could this the time to Mali express freedom. To get away from to get away from the isolation tó fi òun sí. So luckily for her, ó pàdé and she believe uh, eh, you are making her happy. But um, mo rí ohun tí mo wá wò sí. Ó ti change eh, there is some changes in her tí tí tí mi ò understand mo dẹ̀ believe pé èèyàn kan lè change èèyàn kan ah, unless tó bá yẹ pé onítọ̀hún yẹn ló ń láti change ààrẹ yes kò sẹ́ni tó lè change èèyàn kan àfi tó bá wọn onítọ̀hún yẹn tó fi ń fídọ̀ láti change ààrẹ. tí bá understand yìí. She she mo fẹ́ sọ sí mi fún mental problem. Uh, not really. No, yeah, she can she can snap out and, and do anything crazy. No no no no no not really. Uh, have you heard about uh, BPD? Borderline personality disorder. Yes. What are you feeling now? Tá abandonment, no pain, like my heart was breaking physically. The only friend I had turned his back against me. Everything is back against me. Suddenly. colors turned black. My world became empty and quiet. I understand you perfectly. Ṣùgbọ́n látúnṣe, tá a bá jọ ṣiṣẹ́ papọ̀, we can reshape things and make them perfect again. Just relax. Let's walk together. Why don't you have some water? Gbà èyí tó kù nínú ẹ̀rọ ẹ̀ ó yá gbé kó máa lọ. Kó ẹ̀rọ ẹ̀ kó máa lọ, àbí? Ṣókù ni, I'm done sọmi yẹ me say more. I can't deal with a psychopath leave Don't go to ká fẹ́ ra wa àbí mi don't ìjẹun tó tó tó sì nínú ilé mi bí ẹ̀rọ kó máa lọ òun ò mi ni mo ní kó kẹ́rẹ̀ kó máa lọ. ọ̀rẹ́ màá finú lé ilẹ̀ fún ẹ èmi á kó ẹrù gbà wí kó yẹ ká hang out pẹ̀lú àwọn Fẹ́mi àti Greg I'm ready let's go. I pass mi mi lọ bí ọkọ. why. mo wà lórí suicide watch bí ṣe wà Maureen again. Maureen again? <sighs> Harry. Why are you doing this to yourself? Why do you allow yourself to go through this over and over again? Why? So, keep that crazy woman, Kumajeko, feel this way. Gé oyè kò yẹ kó concentrate lórí iṣẹ́ ẹ̀. concentrate lórí àwọn nǹkan tó matter you can't even see the people that truly loves you. Buhari, oh, ti fẹ́ girl now. Yes, you're not married to her yet. Tó bá wá fẹ́ ńkọ́ kí ló máa ṣe kí ló máa ṣe fún Look at you. <sighs> you she, she doesn't even allow you to see those who truly loves you. you mean? What do you mean? How doesn't she allow me to see people who love me? What, what kind of statement is that? Why am I in this office? Please, I have been in this office for the past three years. Why am I here? I don't understand. I love you. Yes. You know how I feel about you, so don't even, don't pretend like you don't know. <laughs> Be serious, please. I have been in this office for the, for the past three years. I see you every day, we spend a lot of time together, and I have fallen in love with you. That's the truth. Couldn't shape me can other options, at the be offers, but I just turn everything down because of you. Because I want to be with you. this to yourself. I don't like seeing you like this. I care so much about you and you know it. Please. You don't really have to be with that bitch. Wálé for the past three days now mo ti pé pé pé kò gbé kọ́ mi. Eh, mọ̀rin mọ̀rin kí ló dé tó máa stress rẹ for nothing eh? look here mo where ẹ́ dáadáa mo mọ̀ ẹ́ dáadáa mọ̀rin please mi ò fẹ́ kó gbé nǹkan Oh my ọmọ ẹgbẹ́ àṣẹ manager ẹni eh? a ṣe ń tọ́ manage ẹni please anything tí ò bá máa ṣẹlẹ̀ for now mo fẹ́ kó blank brain ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ni pé o rí nǹkan tó ṣẹlẹ̀ because it's not good for your health hmm? please look here ẹ máa pè máa bá sọ̀rọ̀ and mo ń àṣọ ẹ̀ sìn pé tí n bá bá sọ̀rọ̀ ó máa wá sílé tó bá ti wá sílé máa wá rí ó ti dé o ó ti dé o mọ́rin. Come on, come on. Eh? Otito is okay. I'm tired. I'm tired. Somebody's trying to take my place in my husband's house. Maureen, eh? Relax. Nobody will take your place in Harry's heart. Eh? eh your well-being now after. Ẹ eh, kún tó ń sun kò lè solve anything just relax your brain máa bá sọ̀rọ̀ ẹtí gbọ́ máa bá sọ̀rọ̀ okay. Um, ẹ̀yin ìwọ ò ṣe nǹkan kan fọmọ yẹn wo nǹkan kan ò gbọ́dọ̀ ṣọmọ yẹn o nǹkan kan ò gbọ́dọ̀ ṣọmọ yẹn you have to handle that girl with care ah look here lóòótọ́ wọ́n sọ pé eh, ọkùnrin lè ṣe ìjọ obìnrin but it's a gradual thing now It's a gradual thing. Ah, oh, you can't just cut her away just like that. Ah, woman being ni wa, creation of habit ni gbogbo wa. Wàá fọgbọ́n sí ni now. Wàá fọgbọ́n sí ni. Bó sá kí kí n tó take any action, mo bá sọ̀rọ̀ láàárọ̀, màá bá sọ̀rọ̀ lọ́sùn, màá tún bá sọ̀rọ̀ lálẹ́. Look here. Èmi ò mọ gbogbo eré lélẹ̀, I didn't know it was that bad. Ó le jù bẹ́ẹ̀ lọ. Ah ṣé ṣé ó possible kí ìyàwó ẹ máa gbóyún wá bẹ́ẹ̀ ní club ni àbí kó máa kọ́ ọmọ lẹ́yìn wá bẹ́ẹ̀ ní club kí ló ń sọ yìí ó máa fọgbọ́n sí ni now wọ́n máa ń fọgbọ́n ṣe ni ọkùnrin máa ń ṣe ni you have to know what you are doing. sọ mi mi ò rò bẹ́ẹ̀ ni mi mi ò rò bẹ́ẹ̀. ọgbọ́n ọgbọ́n làgbàlagbà fi ń ṣàfẹ́gùn ó bá fọgbọ́n tó ni tó o bá fọgbọ́n tó you lose this girl you lose this girl i don't know if you want to lose the girl but if you want to lose that girl èmi ò ready láti lose her. yes hey, i don't want to lose my girl please. i don't want to lose her either i, I love her. Uh, you love her jẹ́ tó bá mọ̀ pé ò fẹ́ lùsẹ̀ fọgbọ́n sí náà ó máa fọgbọ́n sí nǹkan tó wà nílẹ̀ yìí ni it's okay it's okay mo fẹ́ kó kó jókòó kó ronú ẹ̀ dáadáa ọgbọ́n ló máa fi bóbìnrin lò náà èyí ń ṣe gíragíragíra you can't change that in a day now ah just sit. cool down. mo ti wọ́n sá ẹ má bínú. no no no that's okay that's okay sọdúgbọ́ tí n bá délé i will give you call. Hmm? Take care. Ó tojú sú mi, kò yé mi rárá. Ẹ bá mi pé àwọn àgbà kan wá là mí lóye o. Ó tojú sú mi, kò má yé mi rárá. Ọ̀rọ̀ yìí fẹ́ kọjá. Ṣé na crime to love o taught me how to love. Oh. And now I'm in love with you. Mama bànú mi jẹ́. sheni ìlérí tó ṣe ni pé ìwọ yóò múnú mi dùn. Nígbà gbogbo, lọ́jọ́ gbogbo mi mọ́ ọ̀rọ̀ náà tójú sú mi ó kọjá òye mi ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ó yẹ kájọ máa wà nínú ìṣọ̀kan ni àní ká máa gbọ́ra wáyé ká máa gbọ́ra wáyé ká máa gbọ́ra títí títí bí gbígbà fà ìkarahun àtẹ̀lé mo ní bí gbín bá fààyè ìkarahun àtẹ̀lé ikú wa àjọ kú àwẹ̀ wa o àjọ gbà o ikú wa o àjọ kú àwẹ̀ wa e àjọ gbà bí gbín bá fà ìkarahun àtẹ̀lé ó tojú sú mi kò yé mi rárá ẹ bá mi pé àwọn àgbà kan wà láàmì lóye o ó tójú sú mi kó má yé mi rárá ọ̀rọ̀ yìí fẹ́ kọjá èmi ṣé na crime to love o you taught me how to love o and now I'm in love with you máma banú mi jẹ́ ìbí lérí tó ṣe ni pé ìwọ yóò múnú mi dùn nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbikíbi kò wá fẹ́ yé mi mọ́ rárá ọ̀rọ̀ náà tójú sú mi ó kọjá. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò lórí ó yẹ kájọ máa wà nínú ìṣọ̀kan ni àní ká máa gbọ́ra wáyé ká máa gbọ́ra wáyé ká máa gbọ́ra wáyé títí títí gbígbín bá fa ìkarahun àtẹ̀lé mo ní gbígbín bá fa e, ìkarahun àtẹ̀lé ikú wa àjọkú àwẹ̀ wa o àjọba o. àtẹ̀jú àti ìyàwó ẹ̀ ni mo ti kà. bí mi àti ṣe wáyé life contract lásán you don't know ìjọ ti bá kú ìjọ yìí ló máa kúrò láyé so we don't share always time ara ẹni. kí ló ṣe? I struggle. Mo ti poison ìgbà tí. Drink it, poison. I love you.